Ògo ni fún Bàbá àti fún Ọmọ àti fún Ọlọ́run ẹ̀mí mímọ́ bí ó ti wà láti ẹ̀kọ́ ṣe ń bẹ bẹ́ẹ̀ ni ó sì máa rí nígbà gbogbo ayé àìnípẹ̀kun. A fẹ́ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún oore ọ̀fẹ́ àti àǹfààní mìíràn tí Ọlọ́run fi fún wa láti lè péjọpọ̀ ní irú àpéjọpọ̀ bí eléyìí ní irú àkókò ọ̀rọ̀ yìí èyí tí mo gbàgbọ́ pé Ọlọ́run ti máa ń bá ẹni wa pàdé nípa ti ẹ̀mí gẹ́gẹ́ bí ìṣe wa lónìí a máa tún máa bára wa sọ ọ̀rọ̀ Ọlọ́run lónìí tá a bá wo àyíká tá a bá wo àyídà wa rí i pé ọ̀pọ̀lọpọ̀ ibi àdúrà agbègbè àdúrà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ la rí táwọn èèyàn ń lọ lọ́tún lósì tí ariwo àdúrà tó ń sọ lọ́tún lósì ṣùgbọ́n a ní láti béèrè lọ́wọ́ ara wa pé ǹjẹ́ àwọn àdúrà wọ̀nyí ǹjẹ́ bí ọlọ́run ṣe ṣe jésù kristi bó ṣe fẹ́ ká gbà á nìwọ̀nyí ǹjẹ́ àwọn àdúrà wọ̀nyí ṣé ń padà sí wa láyà ni àbí ó ń lọ sí ọ̀dọ̀ ọlọ́run kí tiẹ̀ ni kókó àbí àwọn ọ̀nà tí bíbélì tí ó là sílẹ̀ fún wa láti lè mọ bí a ti ṣe gba àdúrà àti pàápàá tá a bá gbàdúrà kí ni àwọn àdúrà wa láti ní ní inú tí a ó fi mọ̀ pé à ń gbàdúrà tó bá ìfẹ́ Ọlọ́run mu eléyìí la ó máa kíyèsí lónìí nípa oore ọ̀fẹ́ Ọlọ́run ṣùgbọ́n ká tó tẹ̀síwájú ẹ jẹ́ ká tẹríba bá fún àdúrà Ọlọ́run ipá àtagbára àjíǹde àti ìyàwó agbẹ́yìn ní orúkọ Jésù ẹ gba wa ní àkókò tí a wà yìí àpéjọpọ̀ síwájú yín a kọ́ wípé ìwọlé sọ̀rọ̀ yẹn a máa sọ òpèdè ọlọ́gbọ́n lórúkọ jésù kristi nípasẹ̀ iṣẹ́ ìránṣẹ́ ọ̀rọ̀ ìlú amísí wa afárá ọkàn àti mi wá lé lọ́wọ́ àti gbogbo ọkàn tí ó gbọ́ lórúkọ jésù kristi olúwa bá wa pàdé tán ìmọ́lẹ̀ sí ọkàn wa nípa ìparí iṣẹ́ ìránṣẹ́ ìyọ̀ ọ̀rọ̀ yìí kí orúkọ yín kó di àyìn lógo ní orúkọ jésù kristi olúwa wa àmín lónìí yìí gẹ́gẹ́ mú sọ àkórí ọ̀rọ̀ wa ni ọ̀rọ̀ ọlọ́run tá a máa bára wa sọ òun ni mo pè ní àwọn ìlànà àbí ìtọ́ni nínú àdúrà àwọn ìtọ́ni àti ìlànà àdúrà. Tí a bá wo bíbélì wa, ẹ rí i pé àdúrà gbígbà ó ní àgbékalẹ̀ ńlá àti ìtọ́ni ńlá láti inú bíbélì. Èyí tó sì jẹ́ ká mọ̀ wípé àdúrà ó jẹ́ ìbánisọ̀rọ̀ láàárín Ọlọ́run àti ènìyàn àti pé ọ̀nà kan tá a fi lè rí eléyìí ní gbòógì ó ní ẹ̀kọ́ lára àwọn ẹ̀kọ́ tí jésù olúwa wa kọ́ wa láti inú ìwé matthew ìwé matthew nínú eléyìí tí jésù kìí fi kọ́ wa ní bí ṣe gba àdúrà nínú ìwé matthew orí kẹfà láti ẹsẹ̀ ìkẹsàn sí ẹsẹ̀ ìkẹtàlá ìwé matthew orí kẹfà láti ẹsẹ̀ ìkẹsàn sí ẹsẹ̀ ìkẹtàlá èyí tí ó kọ́ wa ní bí a ti ṣe gbàdúrà ẹ gbọ́ bó ṣe sọ ó nítorí náà bí ẹnikẹ́ni bá gbàdúrà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 láé àti láéláé àmín tí a bá wo ọ̀rọ̀ ọlọ́run tí a kà yìí àbí àgbékalẹ̀ àdúrà yìí tí a rí yìí a lè kíyèsí pé àwọn ọ̀rọ̀ wọ̀nyí ọ̀rọ̀ àdúrà yìí ó ní àwọn àwọn ó ní àwọn ohun tó ṣe gbòógì gbòógì gbòógì tí a gbọ́dọ̀ mọ̀ tí ó sì gbọ́dọ̀ wà nínú àdúrà wa ní gbígbà gẹ́gẹ́ bí ọmọ ọlọ́run torí pé ìdí ẹ̀ fi ń sọ̀rọ̀ eléyìí ni wípé ọ̀pọ̀lọpọ̀ wa lọ́jọ́ òní là ń darapọ̀ mọ́ àwọn èèyàn tí wọ́n kàn ń pariwo tí wọ́n kàn ń lọ sókè lọ sódò tí wọ́n rò pé ọlọ́run yatí ọlọ́run dití tí wọ́n rò pé ọlọ́run fọ́jú tó yẹ pé bí wọ́n ti ṣe ń ké pe òrìṣà bẹ́ẹ̀ ni wọ́n ṣe rò pé àwọn ṣe lè máa ké pe ọlọ́run ọlọ́run sì ju òrìṣà lọ ọlọ́run ní ìgbékalẹ̀ àti pàápàá nínú ilé yìí tí nínú àdúrà olúwa yìí láti kíyèsí gẹ́gẹ́ mo sọ àwọn márùn pàtàkì tí a gbọ́dọ̀ rí nínú àdúrà wa ní gbígbà àkọ́kọ́ nú àdúrà tá a gbé kalẹ̀ tí jésù tí jésù kristu ló wá gbé kalẹ̀ gẹ́gẹ́ bí ọ̀nà láti kọ́ wa bí a ti ṣe gbàdúrà àkọ́kọ́ ni wípé a gbọ́dọ̀ mọ̀ wípé ọlọ́run ó ní ìbẹ̀rù tí a gbọ́dọ̀ lè fi fún ọlọ́run ìbẹ̀rù tí mò ń sọ yìí òun ni fífi ọ̀wọ̀ ọ̀wọ̀ fún ọlọ́run tí a bá wo ẹsẹ̀ ìkẹsàn yẹn ó ní bàbá wa ti ń bẹ ní ọ̀run ẹ̀rí a gbọ́dọ̀ mọ̀ wípé nínú àdúrà wa a gbọ́dọ̀ mọ̀ pé bàbá wa òun ló wà a gbọ́dọ̀ mọ ọlọ́run gẹ́gẹ́ bí bàbá wa ẹni tó jẹ́ pé ó yàtọ̀ sí gbogbo bàbá ẹni tó jẹ́ pé ó jẹ́ mímọ́ nínú ìjọba agbára rẹ̀ nínú ìjọba ògo rẹ̀ a gbọ́dọ̀ lè ní ọ̀wọ̀ nínú títọ̀ ọlọ́run lọ nínú àdúrà ọlọ́run òun ṣe ẹni tí ó dàbí ènìyàn tí a kàn lè kùgbù kàn lọ tẹ̀ àbí kọlù nínú pé à ń bẹ̀bẹ̀ fún à ń gbàdúrà ọlọ́run jẹ́ a gbọ́dọ̀ lè ní ọkàn a gbọ́dọ̀ lè ní èrò nínú èrò wa nínú àdúrà wípé ọlọ́run tí à ń lọ bá a gbọ́dọ̀ lè tọ̀ ọlọ́run lọ pẹ̀lú ọ̀wọ̀ ó ní bàbá wa tí ń bẹ ní ọ̀run ó ní ọ̀wọ̀ ni fún orúkọ rẹ a lè rí ọlọ́run gẹ́gẹ́ bí ẹni tí a lè fi ọ̀wọ̀ fún ọ̀pọ̀lọpọ̀ àdúrà tá à ń gbà lónìí tá a bá rí bí wọ́n ti ṣe ń gbàdúrà bíi pé ọlọ́run jẹ́ ìránṣẹ́ wọn ni pé àwọn ni kọ́ àwọn ló fẹ́ pàṣẹ ọlọ́run jẹ́ ìránṣẹ́ wọn ṣùgbọ́n kò rí bẹ́ẹ̀ ọlọ́run jẹ́ bàbá ọlọ́run a sì gbọ́dọ̀ fi ọ̀wọ̀ fún ọlọ́run kódà nínú àdúrà wa ohun kejì tí a gbọ́dọ̀ rí òun ni wípé ó ní jẹ́ kí a ṣe ìfẹ́ rẹ gẹ́gẹ́ bíi ti ọ̀run bẹ́ẹ̀ náà nílé ayé yìí eléyìí túmọ̀ sí wípé ní ẹsẹ̀ tó gbẹ̀ ní ẹsẹ̀ kẹwàá ó túmọ̀ sí wípé a gbọ́dọ̀ lè jẹni tó jẹ́ pé ó ń juwọ́ jusẹ̀ sílẹ̀ sí sí ìfẹ́ Ọlọ́run ìfẹ́ Ọlọ́run ó gbọ́dọ̀ lè borí ọkàn wa eléyìí tán sì ń pè ní ìfẹ́ Ọlọ́run yìí òun ló ní í ṣe pé a gbọ́dọ̀ lè dámọ̀ agbára Ọlọ́run láti ṣe ohun tó bá fẹ́ láti darí ayé láti ṣe ohunkóhun gẹ́gẹ́ bí ènìyàn tó wà nínú ìjọba rẹ̀ a gbọ́dọ̀ mọ̀ wípé Ọlọ́run ni orí ní gbogbo ìjọba àti pé a máa ṣe ohun tí ó wù kì í ṣe nǹkan tí a fẹ́ torí pé nínú ìdáhùn nínú ìbéèrè wa sí ọlọ́run a máa ń fẹ́ kó kọ́lọ́run ṣe lẹ́sẹ̀kẹsẹ̀ ṣùgbọ́n ìdáhùn tá a bá béèrè ìbéèrè bí ìdáhùn mẹ́ta ni ọlọ́run ní sí àdúrà wa àbí sí ẹ̀bẹ̀ wa àkọ́kọ́ ni wípé màá ṣe fún ẹ ìkejì ni pé ní sùúrù ìkẹta ni wípé bẹ́ẹ̀ kọ́ tí a bá lè mọ àwọn nǹkan wọ̀nyí pé ọlọ́run láṣẹ láti ṣe àwọn láti gbé láti dáhùn àdúrà wa lórí àwọn nǹkan wọ̀nyí a mọ̀ wípé a gbọ́dọ̀ lè jọ̀wọ́ ìfẹ́nu wa jọ̀wọ́ ara wa sí abẹ́ ìfẹ́ ọlọ́run ìkẹta ìkẹta òun ni wípé a gbọ́dọ̀ lè jẹ́ ẹni tó jẹ́ pé ó ń sinmi lé ọlọ́run tó ń sinmi lé ọlọ́run ìyẹn ni wípé ó ní fún wa ní oúnjẹ ọjọ́ wa lónìí gẹ́gẹ́ bí ó ní fún wa ní oúnjẹ ọjọ́ wa lónìí ó túmọ̀ sí pé a gbọ́dọ̀ lè máa wá ìpèsè ọlọ́run ní ojoojúmọ́ a gbọ́dọ̀ máa wá ìpèsè ọlọ́run látọ̀dọ̀ ọlọ́run nìkan ní ojoojúmọ́ pé kì í ṣe agbára wa lóòótọ́ la lè gbà lóòótọ́ la lè ṣiṣẹ́ ṣùgbọ́n tá a bá wá ń gbàdúrà ká máa ní ní ọkàn wípé àdúrà wa yìí táwọn bá jẹ táwọn bá mu ọlọ́run ló lè fún wa ká sì máa fi bẹ́ẹ̀ ká máa fi sí eléyìí nínú àdúrà wa wípé ọlọ́run oúnjẹ tó yẹ wá oúnjẹ òòjọ wa tó yẹ wá pé ọlọ́run fi fún wa èyí lè ló túmọ̀ sí wípé à ń sinmi ilé ọlọ́run fún oúnjẹ òòjọ wa oúnjẹ òòjọ wa ò ní í ṣe pẹ̀lú ẹ̀bà àtàmàlà àbí iyán ṣùgbọ́n oúnjẹ òòjọ́ wa ni oúnjẹ tó tọ́ sí wa gẹ́gẹ́ bí ọmọ ohun tó máa jẹ́ ká gbé ayé gbádùn a gbọ́dọ̀ lè fi lé ọwọ́ ọlọ́run ká dẹ̀ sinmi lé wípé ọlọ́run tó bẹ́ẹ̀ láti pèsè ẹ̀ a dẹ̀ gbọ́dọ̀ mọ̀ pé ọlọ́run kan ó lè pèsè ẹ̀ kì í ṣe agbára wa àbí agbára ènìyàn èyí tó jẹ́ ohun kẹrin tí a ó rí nínú àdúrà olúwa yìí òun ni ìdáríjì òun ni ìdáríjì bíbélì jẹ́ kó yé wa wípé a gbọ́dọ̀ lè béèrè ìdáríjì ní ọwọ́ ọlọ́run àti pàápàá ká máa rán kó máa jẹ́ ìrántí fún wa pé bí a ti ṣe dáríjì àwọn ẹlòmíràn ọlọ́run ló kọ́kọ́ dáríjì wá a ò gbọ́dọ̀ gbégbé ayé pé ẹni lágbájá ṣẹ̀mí làkàjègbè ṣẹ̀mí mi ò lè dáríjì ìwọ tí òun sọ bẹ́ẹ̀ yẹn mo fẹ́ kó mọ̀ wípé bí kò bá ṣe pé olúwa bá dáríjì ọ ní gẹ́gẹ́ bí ọmọ ọlọ́run o ò lè wà ní ipò tó wà yẹn o tẹ̀lé wà nú ayé yìí wà á ti lọ sí ọ̀run àpáàdì ṣùgbọ́n torí pé ìwọ rí ìdáríjì gbà èmi rí ìdáríjì gbà eléyìí gbọ́dọ̀ jẹ́ ìrántí ọ̀tá bá ń ka àdúrà olúwa ó gbọ́dọ̀ jẹ́ ìrántí fún pàtàkì dídáríjì àwọn ẹlòmíràn ìwọ ìyá ní ìwọ ìwọ ìyá ìyá ìyá ìyá ìyá ìyá ìyàwó ìyá ọkọ tó jẹ́ pé àwọn ọmọ wa ṣẹ̀ wá tó jẹ́ pé àwọn ọmọ wa ṣẹ̀ wá bóyá lọ́tún àbí lósì ni tí wọ́n ṣẹ̀ wá tó ní lá onídáríjì tí òun fègùn lélẹ̀ má ṣe bẹ́ẹ̀ ò bá ní ẹ̀mí ìdáríjì ìwọ tí ò ń gbọ́ mi yẹn tó jẹ́ pé òṣìṣẹ́ nínú ilé ọlọ́run ṣùgbọ́n o ò lẹ́mìí ìdáríjì sí àwọn ọmọ ọlọ́run o ò lẹ́mìí ìdáríjì sí àwọn ènìyàn rántí tó bá ti ń ka àdúrà olúwa yìí jẹ́ kó máa rán ẹ létí pé ìtídáríjì àwọn ẹlòmíràn ó ṣe pàtàkì nínú àdúrà wa ìkarùn òun ni wípé ó gbọ́dọ̀ lè jẹ́ ìtọ́ni a gbọ́dọ̀ lè mọ̀ pé ààbò àti ìtọ́ni ó wà nínú tí a gbọ́dọ̀ béèrè lọ́wọ́ ọlọ́run àti sinmi lé ọlọ́run fún tí a bá ń wá ìtọ́ni tàbí tí a bá ń wá ààbò ọwọ́ ọlọ́run nìkan láti lè rí láti lè rí gbà láti bọ́ lọ́wọ́ ìdánwò àti gbogbo iṣẹ́ ìṣù ìwọ tí ò ń gbọ́ mi mo fẹ́ kó mọ̀ wípé tí ó bá ní ààbò tí ó bá ní ìṣẹ́gun lórí gbogbo agbára èṣù àti lórí gbogbo ìtànjẹ òkùnkùn mo mọ̀ wípé a gbọ́dọ̀ lè ní àwọn nǹkan márùn-ún wọ̀nyí nínú àdúrà wa tí à ń gbà ní ìparí ìwọ tí ò ń gbọ́ mi mo fẹ́ rọ̀ wá wípé a gbọ́dọ̀ lè kíyèsí ọ̀rọ̀ ọlọ́run kan nínú ìwé fílípì orí kẹrin ẹsẹ̀ kẹfà sí ẹsẹ̀ keje ìwé fílípì orí kẹrin ẹsẹ̀ kẹfà sí ẹsẹ̀ keje bíbélì wípé ó ní ká má ṣe ṣe àníyàn ká má ṣe jẹ́ ẹni tó ń ṣe àníyàn lórí ohunkóhun ṣùgbọ́n nínú ohun gbogbo nípa àdúrà àti ẹ̀bẹ̀ àti ìdúpẹ́ ó ní ká máa fi ẹ̀bẹ̀ wa hàn sí ọlọ́run ó ní nígbà yìí ní ní àlàáfíà ọlọ́run tó yẹ pé ojú òye gbogbo ènìyàn ó ní òun yóò máa yóò máa tọ́ ọkàn wa àti ẹ̀mí wa eléyìí gbọ́dọ̀ jẹ́ ohun tí a gbọ́dọ̀ máa ronú sí ní gbogbo ìgbà nígbà tí a bá ń gba àdúrà pé ká má gbàgbé láti ní ọkàn tó ń dúpẹ́ ká mọ̀ yẹ pé ohunkóhun tó bá jẹ́ ìdáhùn lórí àdúrà wa tá a bá gbà sí ọlọ́run ó jẹ́ ohun tó jẹ́ èyí tó dára jù tí ọlọ́run lè fún fún wa ní gbogbo àkókò mo gbàdúrà pé lórúkọ jésù kristi olúwa yóò ràn wá lọ́wọ́ bí a ti ṣe mú ẹ̀kọ́ tí a kọ́ wa lónìí bí a ti ṣe mú lò olúwa yóò dì wá mú ẹ jẹ́ ká tẹríba fún àdúrà ọlọ́run pàtàgbára dúpẹ́ torí pé ẹ̀yin ọlọ́run ògo ni fún orúkọ yín ǹjẹ́ bí a ti ṣe ń jáde lọ báyìí lónìí lórúkọ jìnnà máa bá wa lọ ọ̀rọ̀ tá a ti gbọ́ lónìí jẹ́ kó ṣara tọkàn wá ní rere adúpẹ́ torí pé ti ṣe ní orúkọ jésù kristi ni mo gba àdúrà jésù olúwa wa àmín.